adáwọ̀kọ́ fún Allah atọ́rọ asálátù fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ní àkọ́kọ́ mo kí àwọn ṣíkọ̀ Abdurrauf Bello Abu Sofiya kọlọ̀wọ̀n bakúdé kí arìnrìn pẹ̀lú rí dáadáa èyí tí apèyìn tí ẹ̀dẹ̀ jẹ́ pé wa àsìkò fún àbí ká ní àyè bí mi ṣùgbọ́n látara àyè tó dí náà lẹ bá wa wá táìmì abẹ́láwọn bá subhanahu wa ta'ala kọ́mọ́dún ní ládàá jíjáde tí ẹ̀jáde wáyé láti ṣe wá láǹfààní nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó ṣe fún yìí bákan náà mú kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ current chairman alhaj abdulghani ajala kọlọ̀bà kó jẹ́ kárí pé dáadáa lórí dáadáa mú kí àwọn chairman tí wọ́n ti lọ náà bẹ̀rẹ̀ láti orí àwọn alájíwá fọ́lọ́nṣọ́ tí lórí àwọn alájíwá Ismail Ọláwìyí kọ́lọ́wọ́n ma kó jẹ́ kí àdìgbogbo yín pẹ́ lórí dáadáa àpadà sábúrú kọ́lọ́wọ́n ma jẹ́ kí ó tọ́ sí ẹnì kọ́kọ́ wa. mo kí gbogbo àwọn bàbá wa kí mi nílé máa dárúkọ alẹ́yọkọ̀ kan nítorí àsìkò. nam àwọn ìmáàmù wa ní Masjid Al-Amin Sheikh Yakub kọ́lọ́wọ́n ma kí ó bá wa ṣe àlékún dáadáa. èmi ò ní ọ̀rọ̀ kan tí màá tún sọ mọ́ torí pé òjò ọlọ́run bá ti ní kí ó bá wa darí prógrámù dáadáa náà gbogbo ẹ̀ náà ni èyí tí wọ́n wa sọ yìí tí a bá mú lò a rí pé ẹ̀kọ́ púpọ̀ ń bẹ ẹ̀ pàtàkì jùlọ tamani àtẹ́kọ̀ọ́ àwọ̀tẹ́kọ̀ọ́ lá ìpáyọ̀ ọlọ́run ọba òun náà ni ẹ̀sìn islamu lápapọ̀ torí àwọn àfáǹgbá ni wọ́n sọ fún wa wọ́n ní àtẹ́kọ́wá àdín al-iman kúlù àmútarọ́dìfà gbogbo ẹ̀mí wọ́n túra wọn tán bá lò wọ́n pọ̀ láàyè kan náà látráì láti fẹ́ sọ pé eléyìí tú eléyìí eléyìí tú eléyìí ṣùgbọ́n tán lò wọ́n láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ìkankan náà ni gbogbo ẹ̀ ń tú pàtì tán ní kí n fi sọ̀rọ̀ nínú àdífì anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kan tún mú wá láti lè fi emphasize ara tẹ́kọ̀ọ́ àlòun náà husnul khulq ìwà dáadáa kí là ń pè ní alkhuluk alkhuluk òun náà ní nǹkan tí èèyàn bá sábà ló fi jẹ́ pé àwọn àkàlákù pọ̀ lónìí rẹ̀ ìgbà tó ń sọ àpèjúwe tẹ́kọ̀ọ́ àtẹ́kọ̀ọ́ fún wa wọ́n ti dárúkọ àwọn kan ní sùúrù ìmọ̀tọrẹ ìyọ̀zàká ìkírun gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní àwọn nǹkan tó sì kó sí abẹ́ àkàlákù náà ni torí pé tán pè ní alkholok òun náà ní téèyàn bá sábà ó lè wá jẹ́ nǹkan tó dá ó lè lè jẹ́ nǹkan tí ó dá ìjọ kan rànkúmí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó lọ ní nǹkan tó gbé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó wá dé àyíká tó ń pè ní Hudaybiya rànkúmí bá ṣe kí ni ó bá takú ó bẹ̀rẹ̀ kò bá lọ mọ́ àwọn èèyàn bá ń sọ wípé khala àti kọ̀sùwà à kọ̀sùwà ànábì sallallahu alaihi wa sallam ti takú kò mọ̀ lọ mọ́ wa ma dhaka la bẹ́ẹ̀ ni eléyìí ó kì í ṣe ìwà rẹ̀ dàtí kí ọ̀sùwà kó máa gbá nábì lọ kó wá di ìdí ṣe kí ni kó dídí takú kó má lọ́mọ́ kò kì í ṣe ìwà rẹ̀ ó túnmọ̀ sí pé eléyìí tó ṣe èyí ni kò ń ṣe tó bá sábà sọ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam sọ yí pé eléyìí ó ṣe ìwà rẹ̀ wàlákin habasaha habisul fi'l ṣùgbọ́n ẹni tí ó dè é mọ́lẹ̀ tí òjò kò lọ mọ́ òun lọ́ba tí ó dè àwọn erin tí ìkànnú àwọn ọba ọba Ethiopia ọ̀ṣọ́ tó fẹ́ wá fi jà Kàábà lógun tí a mọ̀ sí Abraha tó fẹ́ wá fi jà á lógun ọba tí ó ní kí àwọn erin yẹn kán má lè lọ mọ́ òun náà ni ó ní kíkọ́ sọ́ọ́ kó mọ́ lè lọ mọ́ kí la fẹ́ ló ń belé yìí òun ni pé tá a bá sọ pé ìwà òun náà ni téèyàn bá sábà téèyàn bá nǹkan tí ò bá ti bá nǹkan eh, tí ò bá ti bá sábà kò kí ń ṣe wà rẹ̀ nìyẹn ó wá pín sí khulukun hasan àti khulukun sayyi ló pé anábọ̀wá muhammad sallallahu sallam a máa sọ wípé ihdini li ahsanil akhlaq ìlú ọlọ́wọ́n ọba fi mímọ̀nà lọ síbi ìwà tó fi dáa jù lọ láyà àdí lè àsáníà ilà àǹtì kò sani tí máa fi hàn mọ̀nà lọ síbi ìwà tó fi dáa jù lọ àfi ọlọ́wọ́n ọba wasrif anni sayyi'aha ìrẹ́ ọlọ́wọ́n ọba o àwọn ìwà burú yàmíyà wọ́n torí pé kí ni láyà sirif an sayyi'aha an sayyi'a àǹtì kò sani tí máa darí yàn kúrò àbí tí máa ti kúrò fún yàn sẹ́yìn ìhà ìwà aburú àyàfi kíní èrè ọlọ́mọ ọba so husnul khulq ìwà dáadáa òun náà ni gbogbo àwọn kẹta ti kà fún wa yìí asọ́bùrù kí ẹ máa ṣe sùúrù asàkà kí ẹ máa tọrẹ tọ́mátì ní ẹni yìí ni á òní sùúrù ni that is nǹkan yẹn ti di kíní ìwà fún un ó ti di ní tó bá sábà á ẹni yìí oníbínú ni ìwà ni fún náà ní tó bá sábà nìyẹn ọlọ́rẹ̀ lẹ́ni yìí ìwà ni fún ahun ni ẹni yìí akin ni ojó ni so àárí pé tíyàn bá sábà náà ń pè ní wà tíyàn bá sábà òun ni wọ́n ń pè ní wà so lọ́fà tó fi jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam a máa encourage wa láti pé ká bá sábà àwọn ìwọ̀ dáadáa àwọn ìwọ̀ ẹ̀yìn akmalul mu'minina imanan ahsanum khuluqan ànábì ní ẹni tí máa ní rẹ̀ tó pé jùlọ òun náà lẹni tó ṣe pé kí ni ìwà rẹ̀ dáa jùlọ a wà wo àwọn nǹkan wo ló jẹ́ àwọn ìwà tẹ́sí encourage wa a máa gbìyànjú àti máa ṣe kíni láti máa ṣe wọ́n àwọn ìwà wo lẹ̀sìn ní ká jìnà sí àgbìyànjú àti máa jìnà sí i bí mùsùlùmí ṣe máa ń lo ìgbésí ayé rẹ̀ nìyẹn so ló jẹ́ pé àwọn kan wọ́n wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n kò wọ́n ní wabtu Abdul Qais ó wá ní arákùnrin kan láàrin wọn tánpẹ̀ ní al-Ashaj ẹnìyẹn ní báwọn èèyàn ṣe dé àwọn kan ti ṣe gìrìgìrì wọ́n sáré lọ síwájú òun kàn rán lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó farabalẹ̀ Ànábì wọ́n ń wo bó ṣe ń ṣe sallallahu alaihi wa sallam anẹ́bùsọ̀lá àfẹ́mọ́ ní eré àṣẹ́ ìpé ìnà fíìkà khaslatayn ó ní ìwà méjì kan bẹ̀ lára rẹ̀ yuhibbu umallahu wa rasulu ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ìwà méjèèjì yẹn alhilmu wal amana àkọ́kọ́ nínú ìwà méjèèjì yẹn òun ni alhilmu òun ni kéèyàn lè gbé nǹkan ẹlòmíì sì bẹ ẹbú ẹbú yàláyà rẹ̀ sọ gbogbo ẹ̀ sí akọ̀ọ̀rọ̀ ọmọ wòyí báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ó ti bínú àti da gbogbo nǹkan rú nìyí ṣùgbọ́n ẹlòmíì yóò farabalẹ̀ ó tún ju pé alhilmu tún ju kéèyàn ṣe sùúrù lọ yóò farabalẹ̀ lórí ó ní agbára àti fìyà jẹ nìyẹn ṣùgbọ́n yóò ṣe kíni yóò ṣàmójúkúrò ní yóò ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó ju sọ́bùrù lọ ìkejì ní kí ni wọ́n àná ìfarabalẹ̀ táwọn èèyàn bá ń ṣe wọ́dùwọ́dù mo rí pé ó kì í ṣe ní wọ́dùwọ́dù ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ àní sọ̀lá àtàn pé ìwà tẹ́ ń sọ yìí ṣé khaslateini aw khallateini àtàkàlàkù bihima am jabalani Allahu alayhima ṣé ìwà tó ṣe pé mo kọ́ ni àbí ìwà tó ṣe pọ́lọ́wọ́n bá ń bẹ ẹlòmíín bẹ ọlọ́wọ́n bá ó lè ṣe kí ni ó lè máa ní ìwà dáadáa mi ó lè lákín ṣùgbọ́n kó mọ́jọ lọ ṣùgbọ́n tẹ bá wo àdámọ́ rẹ̀ àdámọ́ ni ẹlòmí àdámọ́ rẹ̀ àdámọ́ elomi rẹ̀ ni ṣùgbọ́n ni kó elomi bínú ẹlòmí ń bẹ àdámọ́ rẹ̀ òun ni ní sùúrù kó ṣe kó kọ́kọ́ wa àá láwọn kan tó ṣe pé kí ni àákọ́ ọlọ́run dáwọn ìwà kan mọ́ wa tó jẹ́ wà dáadáa kọ̀ọ̀kan wá ní èmi lè ní kí wọ́n má ní òun lè ní kémi má ni àwọn ìwà dáadáa kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àá máa kọ́ àwọn ìwà yìí tó ṣe wípé eléyìí ní tẹ́mi ò ní máa kọ, èyí tẹ́mi ní tó wọn ò ní òun náà kọ́ eléyìí ni tí a fi máa jẹ́ kí ìmánì wa kó máa lọ sókè bẹ́ẹ̀ là bẹ́ẹ̀ ni ó láwọn ìwà burúkú kan tó ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ bí ìwà àdámọ́ a máa gbìyànjú àti jù àẹ́lẹ̀ náà ibi tí ìmánì wa wà nìyẹn Elomi nísìn irọ́ pípa ìwà rẹ̀ ni. yóò máa ṣe kí ni yóò máa tráì láti fi irọ́ pípa lẹ̀ so a máa kọ́ àwọn ìwà tuntun àádẹ́mọ̀ ṣe kí ni àmọ̀ gbìyànjú àti jìnà sí àwọn ìwà kan tó jẹ́ àdámọ́ fún wa tàwà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà a rí wípé ẹ̀sìn islamu náà là ń sọ ẹ̀sìn náà ni tí a ń pèpè sí ẹ o máa ń tọrẹ o máa ń ṣe àánú o máa ń ṣe léyìí o máa ń ṣe yìí o lákì o ní kíní kan gbogbo àwọn nǹkan wọ̀nyí náà nìkan tí islamu pèpè sí ni sọlọ́gbẹ́ pé husnul khulq ìwà dáadáa ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan tí ẹ̀sìn tó pèpè sí pé ká fi ṣera wa lọ́ṣọ̀ọ́ ká gbìyànjú yìí tá a bá ti ní ń bẹ́ máa kọ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní innamal ilmu bita'allumi ìmọ̀ èèyàn máa kọ́ ni wa innamal hilmu bitahallumi kéèyàn jẹ́ni tí ó lámú mọ́ra nǹkan tí ó lè ṣe kí ni tí ó lè ṣe sùúrù tí ó lámùmọ́ra nǹkan èyí máa ń kọ́ yẹn náà á ah, lágbájá mo rí pé ẹni tó ṣe kó ní sùúrù á ah, kọ́lọ́n lè jẹ́ náà lè ṣe sùúrù bẹ́ẹ̀ á máa kọ́ díẹ̀díẹ̀ bákan náà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní wa man yatasabbar yusabbiru Allah ẹni tó wá ṣe kó bá ń fi sùúrù kọ́ rẹ̀ kò ń ṣe ẹni tó ní sùúrù tẹ́lẹ̀ o ṣùgbọ́n fi ń kọ́ rẹ̀ yusabbiru Allah ọlọ́wọ́n bó sọ́dún ní sùúrù so ká wá ìwà àwọn ìwà ẹ̀sìn kẹ́rì pépè sí tá àti ní tó lè jẹ́ ń tẹ́sìn pépè sí ká gbìyànjú àti máa kọ kọlọ́mọ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa wa ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka atubu ilayk